mo júbà ọlọ́run olódùmarè lónìí ìbà akọ́dáyé ìbà aṣẹ̀dá ọ̀run ìbà ọlọ́wọ́ gbọgbọrọ tí ń gbọmọ rẹ̀ kúrò nínú ọ̀fìn tí ó sì fi ọwọ́ agbára ńlá rẹ̀ gba gbogbo ìran ọmọ aládé jáde kúrò nínú oko ẹrú àwọn amúnisìn tinú ilé àti amúnisìn tòde tí ẹ ṣe àtìlẹ́yìn fún ìran gbogbo ọmọ aládé pẹ̀lú ìdáàbòbò tó péye mo kí gbogbo ojúlówó ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yoruba people iyp ti democratic republic of Yoruba dry nílé lóko àti jákèjádò gbogbo àgbáyé wípé ẹ kú dédé àsìkò tó láàmìlàaka yìí mo wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí ìyáàfin wa ìyá ìmọ́lẹ̀ gbogbo ògùn adúláwọ̀ olóyè ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá fún àgbàsílẹ̀ gbogbo ìran ọmọ aládé nílé lóko àti jákèjádò gbogbo àgbáyé mo kí gbogbo ẹ̀yin akọgun wa lọ́kùnrin lóbìnrin tó wà láhàámọ́ ẹ kú ìfaradà ẹ ìfọkànsìn orílẹ̀-èdè baba ńlá wa democratic republic of the yorùbá dry bákan náà ni mo kí gbogbo ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ wa pẹ̀lú fún àwọn iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ sì ni mo kí gbogbo ẹ̀yin adelé ìpínlẹ̀ méjèèjì àti gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ yorùbá àtàtà tí ẹ̀ ń bá màmá wa Múà ṣiṣẹ́ lóòrèkóòrè gbogbo yín ni mo kí wípé ẹ kú iṣẹ́ takuntakun fún iṣẹ́ àìsùn àti iṣẹ́ àìwòyín lóòrèkóòrè. àyájọ́ tòní jẹ́ ọjọ́ kejìlá nínú oṣù kẹrin ọdún two thousand and twenty-five ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó láàmìlaka nínú ìtàn orílẹ̀-èdè democratic republic of the yorùbá dry ọjọ́ tòní ni ọjọ́ ìpolongo democratic republic of the yorùbá àti ọjọ́ ìbúra fúnni ti olórí ìṣàkóso adelé fún orílẹ̀-èdè democratic republic of the yorùbá dry ọjọ́ òní yìí ló pé àjọ̀dún ọdún kan tí tí ọlọ́run gba ọwọ́ màmá wa mua olóyè ìyáàfin modúpẹ́ọlá onítìrí abiola ṣe ìpolongo àti ìbúrafúnni fún èmi mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ gẹ́gẹ́ bíi olórí ìṣàkóso adelé orílẹ̀-èdè democratic republic of the yorùbá dry mo kí gbogbo wa wípé a kú àjọ̀dún ọdún èní o à á ṣe púpọ̀ ọdún yìí láyé o a ò ní ṣe nínú ìbànújẹ́ a ò sì ní ṣe nínú ìdùbúlẹ̀ àìsàn títí láéláé ni ọdún yìí máa jẹ́ ọdún ìrántí fún gbogbo àwọn àrọ́mọdọ́mọdọ́mọ wa tó bá ń bọ̀ pẹ̀lú àṣẹ ti Èdùmàrè tí ó bá máa fi di ọdún tó ń bọ̀ nínú okun àti agbára ìdùnnú àti ayọ̀ nínú ìṣerere àti ìgbéga ìlọsíwájú àti ìdàgbàsókè lórí ilẹ̀ àwọn baba ńlá wa Democratic Republic of the Yorùbá láti jọ máa ṣe àjọyọ̀ rẹ̀ ní ojú gbogbo ọmọ aráyé káàkiri àgbáyé mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ yorùbá tó dúró tọkàntọkàn pẹ̀lú ọkàn mímọ́ àti àníyàn mímọ́ àti ọwọ́ mímọ́ tí ó sì fi àgàbàgebè sínú ìrìn àjò ìrànmọ́ aládé èyí tó ti di orílẹ̀-èdè orílẹ̀-èdè democratic republic of the yorùbá ẹ lọ́ọ́ máa ṣe ìgbáradì tó múnádóko nítorí wípé iṣẹ́ wà nílẹ̀ yanturu fún gbogbo ẹ̀yin ọmọ IYP indigenous Yorùbá people ohunkóhun tí olúkálùkù bá yàn láàyò kó lọ máa ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ sílẹ̀ lára àwọn irúfẹ́ iṣẹ́ yìí ni iṣẹ́ onímọ̀ ẹ̀rọ iṣẹ́ ilé kíkọ́ ìgbàlódé iṣẹ́ lórí ètò ìlera àwọn oníṣẹ́ ọnà iṣẹ́ lórí ìmọ̀ egbòogi iṣẹ́ lórí ìdáàbòbò ìlú iṣẹ́ lórí ìmọ̀ ẹ̀kọ́ òfurufú ọkọ̀ ojú omi àti ọkọ̀ ojú ọ̀nà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ẹ́ ṣiṣẹ́ ológun àti iṣẹ́ ọlọ́pàá bákan náà iṣẹ́ aṣọ́bodè iṣẹ́ lórí ètò ọjà títà tàbí rírà iṣẹ́ lórí oko dídá ìgbàlódé yálà nípa nǹkan ọ̀gbìn ni tàbí nǹkan ọ̀sìn iṣẹ́ lórí ìmọ́tótó àyíká iṣẹ́ lórí ìmọ̀ ẹ̀kọ́ kíkọ́ àti ní kíkà iṣẹ́ lórí ayàwòrán iṣẹ́ lórí ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá amóhùnmáwòrán ẹ̀rọ alágbèéká ti ìbánisọ̀rọ̀ oríṣiríṣi gbogbo iṣẹ́ ọwọ́ tó ń gbé ìṣe àti àṣà wa lárugẹ ìmọ̀ lórí bí a ṣe ń ṣe ìtọ́jú gbogbo àwọn nǹkan àbáláyé wa gbogbo iṣẹ́ tó wà nílẹ̀ Yorùbá ó pọ̀ lọ jantirẹrẹ mélòó ni kí a kà nínú ẹ̀yin adípèlé ẹ má ṣe fi àkókò yín fún ẹjọ́ wẹ́wẹ́ mọ́ a débi tí à ń lọ iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ owó sì ti dé ọmọ aláṣẹ là. lórílẹ̀‐èdè yorùbá ọmọ ọ̀lẹ nìkan ni kò ní ráyé wá ẹ máa gbáradì sílẹ̀ gbogbo iṣẹ́ ọmọ yorùbá tí àwọn àjòjì ti gbà lọ́wọ́ ọmọ yorùbá pátápátá ẹ lọ́ máa ṣègbáradì sílẹ̀ fún wọn gbogbo òwò àti ilé ìṣòwò tí a ti pàdánù gẹ́gẹ́ bí ọmọ ìran ọmọ aládé gbogbo tálẹ́ǹtì ẹ̀bùn tí ọlọ́run olódùmarè fi fún yín gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa múra sílẹ̀ láti wá lò lórílẹ̀‐èdè wa democratic republic of the yorùbá gẹ́gẹ́ bí a ti ṣe sọ sílẹ̀ tẹ́lẹ̀ gbogbo yín pátá lè máa wá lo oògùn yín tí ẹ máa rí oògùn yín lò gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ yorùbá pátápátá tó ń tẹ̀lé àlàkalẹ̀ orílẹ̀‐èdè wa democratic republic of the yorùbá tí ẹ kò sì tasẹ̀ gẹ̀rẹ̀ sí àlàkalẹ̀ ìmọ́lẹ̀ tí ọlọ́run gbélé ọwọ́ màmá wa mua lọ́wọ́ ẹ̀yin ni ọ̀rọ̀ yìí bá wí kí ẹ lọ́ọ́ máa ṣègbáradì sílẹ̀ àgàgà ẹ̀yin ọ̀dọ́ pátápátá jákèjádò gbogbo àgbáyé níbikíbi tí ẹ bá wà ẹ má ṣe jáfara rárá àti débi tí à ń lọ mo fẹ́ wa létí lẹ́ẹ̀kan sí wípé gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ yáwó kí ẹ máa lọ máa fi àwọn àlàkalẹ̀ iṣẹ́ yín sí orí àwọn ẹ̀rọ ímeèlì wa nítorí wípé ìwọ̀nba àwọn èèyàn pérétepéré la sì rí a fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí owó yíyá yìí kí ẹ lọ sórí ẹ̀rọ wa ní kíákíá nítorí pé ní kété tí a bá ti wọlé sí orí sẹkẹtírìàtì wa ní kíákíá ni a máa ṣe ìdáhùn sí àwọn oní ẹlẹ́yàwó yìí mo tún fẹ́ fi àkókò yìí rán ẹ̀yin ọmọ IYP tí ẹ ní àwọn ilé tán bì wò ní ìgbà tí a ṣe ìpolongo àti ìbúra fúnni olórí adílé sí àkíyèsí wípé ní kété tí a bá ti wọnú ilé sẹkẹtẹríàtì wa lọ gbogbo rẹ̀ pátápátá ló máa níyànjú ẹ ṣeun gidi gan dr waimo lórí o bákan náà ẹ̀yin tí ẹ yá wa lówó gbogbo owó yìí pátá ló máa níyànjú tí a bá ti bọ́ sí oríkọ̀ iléeṣẹ́ wa ẹ ṣeun IYP mọ̀ lóore mo tún fẹ́ẹ́ gba gbogbo ẹ̀yin ọmọ YYP níyànjú wípé kí olúkálùkù yín lọ́ọ́ máa kọ́ bí a ti ṣe ń sọ èdè Yorùbá kúnákúná nítorí wípé gbogbo ohun tí a bá fẹ́ sọ tí a sì bá fẹ́ ṣe lórí èdè Yorùbá ni gbogbo ẹ̀ dá lé lórí gbogbo ohun tí olúkálùkù bá fẹ́ ṣe pẹ̀lú Democratic Republic of the Yorùbá lórí èdè Yorùbá ni gbogbo ẹ̀ máa bá wá nítorí náà ó kan dandan fún olúkálùkù wa láti lọ́ọ́ máa sọ èdè wa ní kíákíá báyìí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe iṣẹ́ pẹ̀lú democratic republic of the yorùbá òun láti kọ́ àbí ṣe gbogbo rẹ̀ ní èdè yorùbá bí bẹ́ẹ̀ kọ́ onítànwó ò lè ríṣẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ democratic republic of the yorùbá ẹ jẹ́ kí a fi gbogbo eléyìí sọ́kàn àgàgà ẹ̀yin ọ̀dọ́ democratic republic of the yorùbá yálà ẹ fẹ́ ṣe iṣẹ́ agbaṣẹ́ṣe tàbí ṣiṣẹ́ nínú oríkọ̀ sẹ̀kẹ́tẹ́ríàtì wa káàkiri ìpínlẹ̀ méjèèjì èdè yorùbá kan dandan fún gbogbo wa ní orílẹ̀-èdè democratic republic of the yorùbá wa tó ṣẹ̀ wọlé dé tuntun yìí gbogbo ọmọkọ yorùbá tó ní ọkàn mímọ́ tó sì tẹ̀lé àlàkalẹ̀ màmá wa mua fún ìṣerere DRY nìkan ló ní àwọn àǹfààní tó sì máa jẹ̀gbádùn gbogbo àǹfààní tó wà lórílẹ̀‐èdè Democratic Republic of the Yorùbá lára àwọn àǹfààní yìí ni ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún gbogbo ọmọ IYP láti iléèwé ẹlẹ́ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí lọ dé iléèwé gíga alákọ̀ọ́gboyè àkọ́kọ́ ìgbádùn ìdáàbòbò tó péye lórílẹ̀‐èdè ìgbádùn iná mọ̀nàmọ́ná tó ń tàn tó já gere tí kì í ṣẹ́jú lójoojúmọ́ ìgbáyégbádùn títì àti afárá tó já geere káàkiri gbogbo orílẹ̀-èdè DRY ètò ìwòsàn ọ̀fẹ́ fún gbogbo aláboyún àti àwọn arúgbó ètò lórí ṣíṣí gbogbo ìbodè wa láti kó oúnjẹ wọlé lọ́pọ̀ yanturu lórílẹ̀-èdè DRY omi ẹ̀rọ tó mọ́ tótótó iṣẹ́ yanturu àti òwò ṣíṣe fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ètò ilé kíkọ́ àti títúnlù ṣe yálà lóko ni tàbí nídàálẹ̀ ṣíṣe àwọn nǹkan mèremère tó dáa fún ìgbáyégbádùn ọmọ ìbílẹ̀ Yorùbá èyí tó máa jẹ́ gẹ́gẹ́ bí abẹ́gbẹ́pé fún Democratic Republic of the Yorùbá pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó tayọ jù lágbàáyé tó fi jẹ́ wípé tí a bá máa fi ka orílẹ̀-èdè kan sí mẹ́rin tó tayọ jùlọ lágbàáyé orílẹ̀-èdè democratic republic of the yorùbá dry máa jẹ́ kan nínú wọn kí a tó rí ọdún díẹ̀ sí i gbogbo àwọn ìgbáyégbádùn wọ̀nyí ló wà ńlẹ̀ bíbá fún gbogbo ọmọ yorùbá tí ó ní ọkàn tó dáa tó wà nínú ìmọ́lẹ̀ ọlọ́run alàyè tí ó fi fún ìyá wa tí àníyàn rẹ̀ sì dáa tí kò sì ṣe ìmọ̀tara ẹni nìkan tí kò sì síndìí ọ̀tẹ̀ tàbí tasẹ̀gẹ̀rẹ̀ sí àlàkalẹ̀ blueprint tí ọlọ́run gbélé màmá wa mú àlọ́wọ́ mo kírúfẹ́ ẹ̀yin ọmọ ìbílẹ̀ àtàtà yorùbá yìí wípé ẹ kú oríire àgàgà ẹ̀yin tí ẹ jọ̀dọ̀ tí ẹ máa wá lo gbogbo ògo tí ọlọ́run fún yín lórílẹ̀‐èdè wa democratic republic of the yorùbá lákòótán gbogbo gbòógì ọmọ ìbílẹ̀ yorùbá tó dúró lórí ìpilẹ̀ṣẹ̀ màmá wa mua tí ọlọ́run fi lélẹ̀ ìmọ̀ràn mi lélẹ́yìí ẹ má ṣe tò pẹ̀lú àwọn aláìgbàgbọ́ ẹ má sì ṣe jẹ́ kí ẹnikẹ́ni ṣì yín lọ́nà nípa ọ̀nà kan tàbí òmíràn kí ẹ dúró ṣinṣin nínú ìmọ́lẹ̀ kí ẹ sì pa gbogbo ọkàn yín sójú kan kí ẹnikẹ́ni kó má bàa fi ìkà àbámọ̀ bẹ̀nu lórí pípàdánù ire orí ilẹ̀ Democratic Republic of the Yorùbá gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ọdún yìí la máa wọlé ṣùgbọ́n èmi ń sọ fún yín wípé díẹ̀ kíun báyìí ló kù tí a máa wọlé sí oríkọ̀ sẹkẹtéríàtì wa tí a sì máa wá ṣe àjọyọ̀ ńlá fún ọlọ́run lẹ́dùmarè ní orí pápá eré tó tóbi jùlọ ní ìpínlẹ̀ méjèèjì orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá ẹ lọ máa múra sílẹ̀ bí olè lóru ni mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé tí ayé bá ń jí ayé tí ọ̀run sì ń jí ọ̀run tí ó bá máa fi di ìwòye ọdún èyí ọdún ìpolongo àti ìbúrafúnni olórí ìṣàkóso adelé ti DRY tí a mọ̀ sí Proclamation and Swearing In of Provisional Government Democratic Republic of the Yoruba. ọdún èyí tó ń bọ̀ nínú ayọ̀ àti ìdùnnú ló máa dé bá wa láṣẹ ti Èdùmàrè kí Ọlọ́run ó bùkún màmá wa mua kí ọlọ́run ó sì bùkún gbogbo ọmọ IYP pátápátá ní orílẹ̀-èdè DRY lẹ́yìn ọlọ́run elédùmarè yorùbá lákòókò ẹ̀ ṣeun mo dúpẹ́